abdullahi fọ̀bẹ gún ọlọ́kadà yánnayànna ló bá jí ọ̀kadà rẹ̀ gbé sá lọ. ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ningi nípínlẹ̀ bauchi ní géńdé kan ọ̀gbẹ́ni abdullahi muhammed ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó fọ̀bẹ ọwọ́ rẹ̀ gún ọlọ́kadà kan yánnayànna tó sì tún jí ọ̀kadà rẹ̀ gbé sá lọ kó tóó di pé ọwọ́ tẹ̀ wà báyìí aláròye gbọ́ pé ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2024 yìí ni abdullahi tó ń gbé lágbègbè bayan níjọba ìbílẹ̀ mangu nípínlẹ̀ plateau lọ dènà de ọlọ́kadà kan tó ń lọ jẹ́jẹ́ ara rẹ̀ lójúnà márosẹ̀ ningi nípínlẹ̀ bauchi bó ṣe rí i pé ojú po fírí ló ti dá a dúró ó gbìyànjú láti já ọ̀kadà bàjáàjì ọ̀hún gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìyẹn kò tètè juwọ́ ọ̀kadà náà sílẹ̀ fún un ni abdullahi bá fọ̀bẹ aṣọ́rọ̀ ọwọ́ rẹ̀ gún yánnayànna lẹ́yìn náà ló jí ọ̀kadà ọ̀hún gbé sá lọ ráú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sp ahmed mohammed wakili tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú sunday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí sọ pé àwọn aráàlú ọ̀hún tí wọ́n rí ọlọ́kadà náà nínú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n sáré pè àwọn lórí fóònù táwọn sì tètè lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n gbé ọlọ́kadà ọ̀hún lọ sílé ìwòsàn ìjọba kan tí wọ́n pè ní specialist hospital tó wà nílùú Bauchi fún ìtọ́jú tó péye lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà kò ju wákàtí kan lẹ́yìn tí Abdullahi jí ọ̀kadà ọ̀hún gbà tán tọ́wọ́ àwọn fi tẹ̀ ẹ́ tí wọ́n sì fọwọ́ òfin gbá a mú lójú ẹsẹ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún tí Abdullahi wà ló ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun ṣiṣẹ́ láabi ọ̀hún ṣùgbọ́n tí òun kò mọ̀ pé ọwọ́ máa padà tẹ òun alukoro ní láìpẹ́ yìí làwọn máa fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ kó lè jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yìn táwọn bá ti parí ìwádìí adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́